كافي سيكوني رجل هناني مسائل الجاهلية كافوا محمد بن عبد الوهاب كافوا آه، السودان بن فول محمد بن السودان السودان بن فولان كتشاروا أولي أن يأتي في لا يقول أنا أرجوك يواجبني صلاة ولا القرآن الكريم لا لا إله إلا الله مسألة على خامسة والثلاثين حتى العربية مسألة ما تتسايف أو كما صوان ونوضع إلى القرآن الكريم سنقربهم إلى الله في المحرم ولا الله وضعوا على السحوان شيء حرام إليه إذا دعوا الشيطان يقوم أكلم أولا هذا الله وضعوا على السحوان أما الشيطان وما التواجه وانا اسمروا بقى بسكيل المحرم دعوة شيء حرام الجبة تليه وبدل عمتي اي دعوة رميز جبة لها كلمة اي قمة وانا اقني اما مجمو تمدك لا وانا شيطان وانا ودي يوع وجبت لك قرآن آية وعيد فانا المسنة الخامسة والثلاثون كانت 35 وعبد بكشف الأوراد بيجمع ما سيبادة وصبعته وزوي أفضل حق مناس ذكره وقال قدوره وصبعته وقال سيبادة وقال سيبادة وقال سيبادة وقال سيبادة وقال مرايا سيبادة وقال سيبادة وقال سيبادة وقال سيبادة وقال سيبادة wọ́n á ní kó fi àdéhù kẹsẹ̀ ọ̀rá àdéhù ó ní obìnrin lè ṣe ìbádà nílé iṣẹ́ ṣètọ́nù ó di àwọn ṣe ìbí tọ́n ó bá kan bú àwọn àfáàkà ó ló lóyún àfá ìdọ́rí àfá ìsáàrí kí ó ti bọ̀ ẹni gbà ẹrí pé báwọn sì ti ń gbé kírun ó fi ẹ́ sílẹ̀ sí rẹ̀ lórí irun ọmọkùnrin àlàkà rẹ̀ lórí kí nǹkan ọ̀nà kò sí bá bùkátà bí wọ́n ní france wọ́n lọ tó fẹ́ kọ́lé wọ́n ní lọ́rẹ̀ wọ́n wọ́n kó kánù wọn lọ́kàrí kánù àti bí gbé kí nǹkan rẹ̀ rẹ̀ àmọ́ mo gbé ọwọ́ láti bá bí àtàkárí ẹ̀ ní má bí lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ eléyìí tí àfá ìwà ń rún ìjẹ́ eléyìí gbọ́mẹ́sí wà rí ìkọ́lẹ̀ lọ́wọ́ ni pé èyí mọ́lá bí lèsì rẹ̀ ẹgbẹ́ kọ́kọ́kọ́ ìlú ìjọba rí ọkọ̀lẹ̀ àrọ́rọ̀ sọ ní ìjọba rí ìkúrọ̀ mọ́ kọ́kọ́ rẹ̀ lọ ẹgbẹ́ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ ni ó sì fún ọmọ ẹgbẹ́ ìgbọ́ bá wọn ọ̀dùnú yẹn sọ lórí kí máa ṣe ìgbà ń fọwọ́ gbogbo kan àbúkárí ẹ̀ ilé ìjálù àlà èyí ìjálù àlà قالوا وجدنا عليها آباءنا ونبعد بعض نظلمه والله أمرنا بها أولا قالت رد به أولا قالت رد ما سبه bí bọ́ ìbàbá tí mo fi ẹ̀fà ìṣàròyìn jẹ́ ó kẹ́ bá yẹn kú ìjọ afọ́mọ̀ láti rí ọmọ ẹ̀wà ní ara ohun olùmọ̀fọ́ ohun onírùn ohun onírùn ohun olùmọ̀fọ́ ohun onírùn owó pípa rẹ̀ fọ́lá ní ọjọ́ fún láti àmọ́ pípa ọjọ́ ìgbà ní oṣù mẹ́ owó ìdíje ọlọ́ọ̀bá sọ́wọ́n tí wọ́n sọ wá ní ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sọ ibú ọlọ́ọ̀bá ọlá kùránù kẹrì àgbàláyé gbogbo gbogbo wọn yẹn gbogbo àwọn الشرع يتعبد آل الجاهلية بكسب أوراد الثواب أما أشبه نية الجاهلية أما في الثواب له أما الثواب له أولا ما الثواب له أما له أما قومت ولا أسا أما بيوت وني أورو so شيطان سلام يقول لنا كل ما هو وما إلى ذلك الشيطان كان من لم يفتح قبل الحرم يقول لي لأن الشيطان بين لهم كانت سياسة الشيطان كمان كباشي أن من لم يكن من آل المحرم إذا سبيك سبنا ومن الحرم جاء من آفاك وأنه هو فإنه لا يدخل حرم بثياب الإجابة يقول حرم لا يقوى لي بالواقع يقول لأنه عصر الله فيها أخلاء أتحضن فإن وجد من أهل الحرم من يوتيه صلبا ليلبسه ويشوف به لا ولي دار وراء حكا وحضان حرم صافوني أسو يو توافق له وإلا فإنه يرى صوبه عند حدود الحرم wọ́n pọ̀ nípa àti hajj ní àìjà ilé àkókò àti òṣà wọn gbé àwọn ẹnu di haram ìjọba sọ̀rọ̀ òwò ìjọba òwò òwò ẹ̀rọ ìwọlé fara fara fara sọ fún ẹ̀jẹ̀ ó sì rí ìjọba ní òwò náà ìjọba òrìyàn yóò wọlé ní òwò ọmọlúwàmí àkádà lẹ́nà láàmú ìtọ́ gbogbo ìlẹ́ kan fáàlù àárín fàáìsà tí wọ́n ti bá wà bàtẹ́ wọn bá rí pé ìdínà àléyà àbá àná wọ́n bá wà wọ́n jíjẹ́ bá ní dénú olùdáwà amára náà bí ha ọlọ́wọ́ bó ti pàálà tẹ̀rẹ̀ wọ́n bí wa ẹgbẹ́ pé àwọn bíyà náà bíyà àti wọn náà pé wọ́n ti bá wọn bá wa nù ìdí lára àjọ wọn gbọ́n ìgbà rẹ̀ lọ́gbọ̀n ọmọ ọmọ ìgbòho ọ̀rọ̀ ìgbòho eléyìí ìjọba bíbá bíbá àbáwọn ẹgbẹ́ يقول إنسان زي بحق أقول أجل نبي له أو ذي في الجالة ومتلم أبي يوى الله ما سبحانه ولا بقى يحلف إنه ولا بقى يا قرآن الكريم فانظروا كيف سمى القصف الأورى فعيشة لو أنت بطمع في إدو إدو فانزوه ولو كنت فعيشة وهي ما تناحى قبعها وان انتهى قمت بقى بروبعي من الناس في هذا الزمان يسجلون رقيا وتعبرا تعبرا ẹni káwọn ìmọ̀ rẹ̀ hóhò wọ́n rò pé àwọn dáadé ni àwọn ti tẹ̀síwájú sí lẹ́yìn náà àjùdú ní tàbílà àwọn àwọn ọmọ sẹ́n àwọn mọ́sílú láì tí wọ́n wọ́n ìbílẹ̀ máa ń rí hóhò ni àwọn ìbílẹ̀ ولم تسألوا ولم يجب أن صليبوا ونوبة إلى القرآن الكريم رد الله عليه بكلهم ولو أدرك رضي إن كل هو إن الله لا يأمر بالفحشاء يوم يكتبروا أي لا يشرع لعبادة الشعورات باب الكتاب يكتبوا ولو كنت بني أما بني بني بني بني بني بني بني بني بني بني بني kílẹ̀ wọ́n jọ fún lábẹ́ bá ṣe islam sallallahu alayhi bi qawli kí wọ́n ti sọ̀rọ̀ fún ẹ pé kúlù iná lára ya mọ̀rọ̀ bí kàṣà ọlọ́wọ́n bá bí kàṣà burú láì bá yẹ ṣọlá olè ìgbàdì ìkẹ́sùn àwòrán ọlọ́wọ́n ní kàṣà wọn بما في ذلك من البعد من الفتنة من الفتنة تريده يبدو أن فتنة ولم وقوع في الدراهم الخلقية ثم جنسي يقولوا عوان يسي عبد الثماني عوان في الكفاية سيكولوجيس هنا ذلك كريك بالنسبة لي يعني سيكون في الوجه والسيمة في السنين في الوجه obìnrin lọ́pàá àti bá gbogbo àwọn ìṣiṣẹ́ bí àfihàn obìnrin obìnrin ni obìnrin ni tí bá ní ẹlẹ́dù kan ní ìṣiṣẹ́ kan ní ọ̀rọ̀ charles ìwọ tí wọ́n lè kọ́ sí mọ́ni obìnrin lè mẹ́kọ̀ọ́ sí mọ́ni rẹ̀ ó di wa ọba musa fọ̀rọ̀ ìwọ náà ìṣẹ̀lẹ̀ ìdáhùn yá yìí ọ̀rọ̀ kúfà ni wọ́n ni. Àwọn adamadi wò kó fi jẹ́rẹ́ ìmúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ وكذبوا على الله وقالوا عليه غير حسن وقالوا ما وانا قالوا ما رسول الله صلى الله عليه باطلين وما هو خد بيجي غير بيجي غير هادوما عبدلا من الاخرى وقوم وبرجك جدا الأول على قوة وجدنا عليها آباءنا دام بلان بباونا تموسينا والثانية أعظم أخطأ وأخطر لكن البرجاء وده بوجه والله أمرنا بها ورجلوا كذب على الله سبحانه وتعالى ولهم رد عليهم سبحانه بقوله قلنا كل سوى إن الله لا يأمر بالفحشاء ونوبا كي تعبروا قلنا لله ما لا تعلمون ثم سلق ونوبا عن من قرن والقول أكثر بحلم جريمة خطيرة جدا bẹ́ẹ̀ ni kí ẹ máa fún ọlọ́ọ̀bà kí ẹ máa fi ọlọ́ọ̀bà sọpọ́lọ̀ lọ sọ jẹ́rìmà ni ìṣẹ́ ńlá ńlá ni ìṣẹ́lá tó ní ewu ńlá náà bẹ́ẹ̀ náà sọ̀bí hàn náà yẹn ha ànú ọlọ́wọ́ wa bẹ̀rẹ̀ sí ìgbà fún wa ìfúnlọ́kọ̀ fún wa bí ìndẹ́mà amara rabbi ìndẹ́mà amara rabbi ìfàṣà ìmà bára mi náà ní àbátà ìndẹ́mà haram rabbi ìfúnlọ́wọ́ mi sí ní haram inna yẹn wọ́n kò dárò kò tó máa yẹn lásìkò mi dájúdájú ọlọ́run sí ní haram ni ọ̀rọ̀ rẹ̀ bọ́dá sí àǹsàṣà fọwá ìṣọwá ìṣ àwọn ìgbàjú àbí náà bá hàrà mìíràn àwọn ọ̀bẹ̀ ìkọ́fà náà ti pàmọ́ sí abdullahi abbas gbádùn ìṣàṣà inú quran zinani zinani àǹsàṣà àdúgbò sa ìṣà àǹsàṣà ẹ̀dọ́ ni kúrò àgbà ìṣà هي معهد المتناهى متناهى عن الكتابة بناني بداء لي أفوان تلقى بداء من أكش العورة من يناني كما برعشوه وما ذكر منها علية أمام الناس كما يناني كما سبحان الدنيا وما بطن منها وما فعل الناس خفية بينه وبين الله يجب أن يسكره يسكره بلوري وأن تشركوا بالله lẹ́yìn náà inú kọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wà ní kíkẹ́ máa sì ní kí máa sọ̀rọ̀ púpọ̀ lọ́nà ọba máa lẹ́m yóò ń zero big is for turn ní tí ò sí ẹ̀rí fún láyé ìjà fẹ́ máa fi kíkẹ́ pẹ̀lú tí ò ní hujja ọ̀láyé máa ń lọ́lẹ́ àrùn lọ́sí ìṣẹ́ ojú fún àdàdà àwọn ẹlẹ́bọ̀ ohun ní ìgbà ala tawhid hujja ọwà lórí tawhid ní ìbọ̀rọ̀ lọ́kàn ni. ọmọ ṣeré fún ẹlẹ́bọ̀ ọ̀láwọ̀ yẹn سبحانه وتعالى ولو بس ميو وأن تقولوا لله ما لا تعلمون يقول زلو يعني كي كما سنقوا الله با نجي من قاري إيه هي مستدير انت الله بلا ورقات من تكون الله عالم على قول على الله كي بلا علم كي رب الله با كي بلا علم بلا علم من الشرك برجل الله من ذلك قولهم الله أمرنا بكسر الأوراد إننا ناني ماذا قول الله لقوا ولا تكما بلاسوه فلياد الذين يقولون هذا حلال وهذا حرام هم يقولوا لي حرام تكريم تو àwọn ọmọ ọlọ́pẹ́ lè haramu ní lè haramu ní lè kíríkà haramu ní lè ìkọ̀lẹ́ àdà gbogbo sóyára wọn رياض الذين يقولون هذا حلال وهذا حرام دون الدليل من الكتاب والسنة وسنة رسوله مثل فلانة مثل فلانة إلى أن قال سبحانه وتعالى يا بني آدم خذوا زينتكم أو بني بلد اما وصل إلى اسروا عوراتكم أي اما بوي عند كل مسجد بوعي ما في على سبحانه يعني عند كل صلاة بلدتهم منع التواف بالبيت منع نكيل الصواب للوا والشاهد اللي رأي أن أهل الجاهلية يقربون إلى الله بكشف الأوراد أما الجاهلية ما اسمه وبركتهما يقول في يو يعدونه إبادة لله ما كان سنين وهذا من أفشع الكبر والزور اللي هو أنه أبو يدبون وراء أبو قرار منوبة وإياه بالله لهم قد بعض القرآن به بدأوا أن أعوذوا تحريم كسر العورات بالقسم إلا للضرورة إليه بس وكيها بطلق حرامني جدر لي كيها تكون انفجر عليه في قالوا لي وقع قالوا بيا أوليكو ما بوصل لوري كنت بسنا وما في بلا أتبع بينه بين بين بين بين mọ́sílẹ̀ náà yóò pé èyàn bá ní gbà ó di sami ní alára dúró ìlú fa ìsìnkú tí ó bọ́ fẹ́ fi jẹ́ ọ̀rọ̀ kó fi gbèrè ma tí a kò fún òfin ẹ̀dẹ̀ tí di na ẹ pé dókítà láti ṣùgbọ́n tí òwò fún àgbàlẹ̀ àwọn ọmọ bẹ́yìn náà zọ̀jẹ́ yìí gbàdúrà máa àbàd ní láàrin ọkọ àtìyàwó ọkọ àtìyàwó lè wẹ̀lé wẹ̀lé òwò kò sọ gómìnà ó di wà fún àwòrán ìbẹ̀rẹ̀ àtẹ́yìn àlè àtẹ́yìn tí ẹ bá máa sí haramu ni gbogbo haramu rẹ̀ ní agbára ìrànlọ́ rẹ̀ bí ìjọ fọ́ àṣà rí ọ́fẹ́ sí ìgbẹ̀lẹ́ ìjọ òrìníṣì ọ̀rọ̀ kó fi jẹ́rí orí mú yẹn gánà wọ́n ṣe ìtọ́nà arafa anàlọ́pàá zero eight zina olùwàs ṣètọ́n wọ́n máa ń pé kí ẹ máa ṣẹlẹ̀ zero zero eight zina nípa ìṣẹ̀lẹ̀ zina olùwàs àti máa bá ọkùnrin tó kókò lò lè dá lẹ́kọ̀ọ́ tẹ́rà zuwa lòun máa fi sí pàwọn ìfà ìmọ̀ síra sí kò ọ̀sán máa á lè fi ìgbìmọ̀ ni wọ́n dára ọ̀gbẹ́lẹ̀ ìsìlájú ni àti ìsìlájú ni ọ̀làjú ìsìlájú ni wọ́n ti ní sẹ́ẹ̀dì kan jẹ́ àwọn ọlọ́nu ìgbàgbé bàtí ni wọ́n rúkẹ́ àti ìdàtí ni wọ́n náà fura mìíràn sí kiri òbí gáàsì bẹ́ẹ̀ni ọwá kọwàá gbígbójúnà sí pé mọ̀ wọ́ sọ mú wọ́ta ṣába bẹ́ tí ó nípa tí máa fi wọ́n tààrà ààrà tí ẹ bá ìjọba kúkúrú ń tí ó yàn wọ́n tà á ọkùnrin wọ́n wọ́n pé àìlájú ni ọ̀rọ̀ bí ọjà ìyá ìwọ́pàá fún ما يقال عن الإجابة بالنسبة في وتتحيل فيه إبراهيم هو يجبه وتم سخر من أهلها شيء معروف من الصوف مجلات ومداليس وغير ذلك فإنه أبو قدمال وحجاب موقف وكيع إنه هو بشكس إنه هو مدازنس إنه هو يدقوا وما تقوم المسلمين وما عبد الله العزيز فزمع الله وما هو تري لكن هذا يدور على الإيمان عمل الإنسان سيئوك وطن إيماني وسط دينهم ما أسيوا ليس لما يكون الفلسطينيس إفريقيا ni hadis ìjọba aláì ní òkè àti àdíkúlẹ̀ àwọn obìnrin christians wọ́n tó kúrò ẹ̀sìn ẹgbẹ́ ọ̀tọ́ ẹ̀mẹ̀rin ní ìfàmìtì àwọn agbájẹ́ kí kíkà tó ń darí pẹ̀lú ìfúnfà kíkà ìfẹ́ o náà fi sí ara lójú méjì tí ó bá ti gbé church lọ́wọ́ ẹ̀rù kíkà ní wọ́n wọ̀nyí wọ́n kọ́ ọ̀kan wọ́ ìjọba ẹ̀kọ́ náà ni wọ́n sọ fọ́wọ́ ọ̀pọ̀lìn tó fi búra ó jẹ́ bẹ́ẹ̀ bí orúkọ báyìí kì í fà á lóṣù yìí nítorí mà tó tó àwọn obìnrin yìí christians ni wọn ní àwọn christians yìí kọjá ní tó ń bí wọn dé wọn ti kọjá dáwà ara ní ìgbéga ní ìsìn mùsùlùmí sí àìsí òòlù ọlọ́run kò kó sànù ọláyà kan sí dàmà èyí ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ èyí níta kàtó dé níta kàtó kọlọ̀ wà. ìjọba bẹ tó kù sí ọwọ́ kó wa máa bọ́ ẹ̀wúrẹ́ níta gbangba níbi tí kò ní bàjẹ́ níbi tí kò ní bàjẹ́ tó sì rògbò lọ́sí ọmọ bọ́ọ̀lù tó yẹn náà wọ́n bọ́ọ̀lù. ọ̀rẹ́ bọ́ọ̀lù tó kù lẹ́gbọ̀n gbangbàgbà nípa tó kọjú sókè gbogbo ìdúró rẹ̀ pẹ̀lú pọ̀ sílẹ̀ ó gbé wa ó gbé wa mọ́ ọgbẹ́ táyà kópa kópa mu ẹgbẹ́ tó kú kiri ní òyìnbó tó wà lọ́wọ́ ìgbà ó di ìwà bó kiri nìyẹn bí ọkùnrin ti ti sáwà ìdúró àwọn bẹ́ẹ̀ ìdúró mọ̀ ti sáwà kò mú kàn ní wò. ẹ̀fún yàtọ̀ sí àwọn ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ kan sa ìzóòlà ọ̀nà wọ́n jẹ́rẹ̀ àìdí wọ́n wà nìyẹn fúdùn àzíìm wọ́n ni fáwùl ọmọ pé ìdíkùn jannati tẹ́gbẹ̀rẹ̀ ní ìtàkùn ọmọ sáfẹ́ jannati àdù ذلك الفضل العظيم خذ ايه ايه شيء رلاني عبي àti yọrí ni sáìdá fóòdùn sáìd ìgbàgbọ́ ó di wa tí bá bá bọ́ọ̀lù ní ṣùgbọ́n wa àwọn tó máa ń pẹ́ ICC ICC náà wọ́n ní tù àwọn ní tù àwọn wọ́n wí ó di yìí náà. Bẹ́ẹ̀ni.

Olúwa mú wá dúkù ní ìgbà lọ́sùn Bàlájà àjàpọ̀. Ó kí ẹgbọ́n máa rí. Kí n sàbúrú mẹ́? Olórí ẹ̀. Olórí ẹ̀. Ó kí ẹgbọ́n mẹ́ ẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn àti ní ṣe ṣe òun rẹ̀ àbúrú mbẹ̀ kí ṣe wà ní ìyáàdì ìkùlá àwọn ìyàwó ẹ̀ nìkan lé àbúrú mbẹ̀ àbúrú wà ní jáwọn yẹn mo ti máa rí ẹ̀ ní ìyọ̀bà mu àbí tó máa bí kíọ̀n èyí tí tó fi kọ́ ẹ̀mù ti gba àtà yẹn ó fẹ́ ká wà ní ìyáàdì àtà nìkan àbúrú mbẹ̀ àmọ́ wọ́n jẹ́ ní kíọ̀n ìdè ìnà náà nìkan yàrá jẹ́ rẹ̀ aláìgbé ìwọ ọ̀gẹ̀dẹ̀ mú. kéré ìyára ti gbó owó rẹ̀ ìyára ti gbó owó rẹ̀. bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ọ́ bá mú láàrin yáàdì. ó lè pàápàá Ìwọ́n ni ìwọ́n ni ọmọdé ọmọdé ọmọdé rẹ̀ o di ẹni dáhùn mariam ti mari ọ the only thing is that èyí tí èsì ìwé ẹ̀mí ọ̀sán ẹ̀yìn wa kọ́ni kó rẹ̀ jẹ́ wọ́n sòkòtò àbí nígbẹ́ ọ̀wọ̀ sàrà wà bẹ́ẹ̀ ni màá kà kọ́ èdè yẹn. Ní ìyànfà tẹ̀lé àmì, ọlọ́run kú sí àlùwà ni, ilẹ̀ Yorùbá ẹ̀sìn wa àbí ọlọ́run bá fún ọba kó sí àlùwà fún ọba àtúnwò ẹ̀sìn. Ìdèwé ìgbà bí ilẹ̀ Yorùbá ó fúlé jù ẹni tẹ̀ kú bọ́wá jù àwọn àfáàyàn àwọn àfáàyàn ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí ilé mẹ́rin sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn pẹ̀lú àwọn àjẹ̀mú wọ́n jọ ní ìjẹ̀bù tí wọ́n gbé sí wọn sórí ibú ìgbà yóò máa tì wọ́n sí ó ní wọ́n ti máa jí kí wọ́n ìṣẹ́lẹ́gbẹ́ bíi kí àdúmọ̀ náà wọ́lọ́wọ́lá bí máa rí àwọn àti ìrìn ètò Assalamu alaikum warahmatullahi wabarakatuh